bẹ́ẹ̀ ni ẹ má yí kúrò níbẹ̀ ayékòtàn one zero one point one òkè bèbí láfikalẹ̀ sí tàti ń dábí ẹ̀dùn tá à ń rọ̀ bí òwe sí yín létí láti òwúrọ̀ ọtún ètò àfikín fìdí ni màdé ṣe ti gbọ̀nyín níbi tí ọ̀làdùnní belò yóò ti máa tukọ̀ ètò bísímìlá. wàláhùn lẹ́dí ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wáyé pé àdìjọ kó ojúmọ́ àtúndìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlefíkì òfin dín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ń lọ́kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ sheikh ayakumọ̀lá ẹ káàbọ̀ sórí ètò sà òun náà ni ìbéèrè tó ní ṣe pẹ̀lú èyí tí oníbèrè béèrè ní ìjẹ̀dógún nígbà tí à ń parí ètò lọ nípa pé ọ̀nà wo gan ni rìbá lè gbà wọ káfẹ́ ra ọjà bíi richard card lápèjúwe wọ́n á ní tọ̀ àwọn wò ó pé tí a bá fẹ́ ra máṣíìnì ní installment yìí àlọ́ tá a kó kalẹ̀ wípé tọ̀ káàdì tá a sì rà náà tá a fẹ́ lòdì sórí ẹ̀rọ handset wa àlówó náà wípé yíyá náà ni a sọ pé a fẹ́ yá owó wípé àwọn wá wò pé ṣé kò jọ pé ọ̀rọ̀ installment machine gbígbà àti káàdì wípé ọjọ́ra wọn ni eléyìí ọjẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì láti US wọ́n ní èèyàn ń ṣe sọ láti lọ́wọ́ dípò tó yẹ kí èèyàn lọ sí rúkúrọ̀ níṣe ó ní èèyàn bá lọ sí sujud látàrí pé ìgbàgbé séèyàn wípé ṣé sujud sahwi ó gbé ìtanràn rúkúrò tí èèyàn fóun àbí báwo ni èèyàn ó ṣe ìkẹta ọwọ́ látọ̀dọ̀ broda Rasheed láti US wọ́n ní àwọn lọ ṣe ọmúrọ́ lọ́jọ́ tí àwọn wá ṣe tán parí iṣẹ́ ọmúrọ́ yẹn àwọn tún ní àníyàn láti ṣe ọmúrọ́ míì ṣáájú kí àwọn tó padà sí US kó tó di pé àwọn ó sì lọ máa múra ní airport lọ́hùn wọ́n ní àwọn wá lọ sí Madina àwọn wá ń gbéra bọ̀ láti Madina wá sí Mecca ṣùgbọ́n àwọn ní ìdílé ìdádúró díẹ̀ lójú ọ̀nà ìlú Madina sí Mecca àwọn ò wá parí iṣẹ́ gbogbo èyí tó ní í ṣe pẹ̀lú orígun iṣẹ́ umrah tí àsìkò àti lọ káàkiri fúláìtì àwọn tó fi tó lẹ́yìn tí àwọn wá jọ ṣe sọ̀látùlẹ̀ ìṣe àtàn ní haram làwọn bá kúrò ní haram láì parí umrah míì táwọn dàníyàn láti ṣeun láti lọ káàkiri fúláìtì àwọn wípé ǹjẹ́ ìtanràn ń bẹ láti san nítorí àìparí umrah yẹn ìbéèrè wọn tún gbọ́mọ̀ kan ṣùgbọ́n jẹ́ dáadọ́ bá àná ṣe. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ìyàtọ̀ tó wà láàrin ẹni tó ra machine lórí pé wọ́n máa sanwó díẹ̀díẹ̀ èyí tí owó tí ó fi ra. tí ó yàtọ̀ sówó tí ọba san tó bá pé lówó tó lè san lẹ́ẹ̀kan náà àtẹni tó yáwó láti ra àǹfààní àti bánisọ̀rọ̀ lórí ẹ̀rọ rẹ̀ tí wọ́n máa fi àádọ́rùn-ún náírà àǹfààní àádọ́rùn-ún náírà san ti ọgọ́rùn-ún náírà ìyàtọ̀ wà láàrin méjèèjì nítorí pé ẹni tí òun fẹ́ pè lórí ẹ̀rọ rẹ̀ nígbà tí owó tán fún un kì í ṣe pé káàdì ló ń rà ìyá ló yáwó àwọn ẹni tí ń fún àwọn èèyàn láǹfààní àti lè bára wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká àwọn náà ń kọ́ wọn kọ́ gbàgàdàgbàgàdà wọ́n sì ṣe àlàyé yányayányá lọ́nà tí ò fi pamọ́ sẹ́nikẹ́ni wípé kì í ṣe pé káàdì ló ń rà owó ló ń yá hmm. wọ́n ti sọ fún ẹ pé má jẹ́ ẹni tó ṣe pé ọ́ dára rẹ̀ lágara àti lè má tẹ̀síwájú àti báwọn ẹni tó ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ hmm. nítorí pé àwọn yọ ọ lówó owó táwọn bá yọ yìí òun náà ló fi láǹfààní àti tẹ̀síwájú àti máa pèpè rẹ lọ. Hmm. so ya àádọ́rùn-ún náírà fi sọgọ́rùn-ún náírà hmm. eléyìí ó hàn gbangba pé rìbá ni ní òbúkátà ká máa wá wa wí ká máa fi èntí ọ̀jọ́ra wọn wéra wọn ṣùgbọ́n ẹni tó fẹ́ ra mọ́ṣíìnì kò yáwó mọ́ṣíìnì ni wọ́n rà wọ́n ní mọ́ṣíìnì tó bá lówó lọ́wọ́ tó sanwó rẹ̀ ní ìsìn wàá san three hundred and fifty thousand naira àmọ́ tó bá pọ̀ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ni owó rẹ̀ jẹ́ four hundred and fifty thousand naira tó bá ti gbé lọ lábẹ́ òfin Islam torí pé bá ń ṣe ń ṣe Nàìjíríà bíi gbogbo irọ́ lásán ni hmm. èèyàn tó sọ pé òun ta mọ́ṣíìnì fún ẹ kò tá fún ẹ níbí wọn náà sọ pé hire purchase wọn máa sanwó rẹ díẹ̀díẹ̀ tó o bá ti rí san wọn á sízi machine yọ gba machine padà towótowó tó o ti san tẹ́lẹ̀ hmm. ìyànjẹ burúkú ni wọ́n ń pè lẹ́yìn hmm. lábẹ́ òfin ti ṣẹ̀ríyà tó o bá tajà fún yàn lórí pé wọ́n máa sanwó díẹ̀díẹ̀ bó bá ti gbé fún ta gbé fún ti di tiẹ̀ owó lókùtọ̀ jẹ́ hmm. so bí ọba ti sanwó ọ yẹ kí wọn náà gba nǹkan kan kó fi dógò ẹni tó fi dógò yẹn lẹ́tà wọn amówó rẹ tó bá kú ẹ kó tẹ́ǹdì tiẹ̀ fún tó báyìí lòfin ti ṣẹ̀rí yá bó ti jẹ́ pé mọ́ṣíìnì wọn jẹ́ nǹkan tán hmm. ìdínà tí wọ́n fi máa gba mọ́ṣíìnì padà hmm. wọn jẹ́ mọ́rúwá kó tán ìdínà tí wọ́n fi máa gba mọ́rúwá padà àbí mọ́tò ọba hmm. yẹ pé iṣu lèyàn tà fún yàn lórí pé bọ́ bá lówó ẹ̀ lọ́wọ́ àpò mẹ́wàá ni Hmm. bọ́ọ̀bà lówó ẹ̀ lọ́wọ́ tọ́mọ san díẹ̀ díẹ̀ àpò mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ti wá jẹ̀sùn kí ló gbà padà hmm. òsì tó gbà padà àmọ́ gbà tó pé màṣíìnì sì ń bẹ màṣíìnì tó ń gbà padà náà lábẹ́ òfin ìyànjẹ tàwọn nàìjà wàá rí kékeré sí gbogbo gbà ní òpè ọ hmm. torí gbà kan bẹ lẹ́yìn ọ̀sẹ̀ méjì péré tó gbé mọ́ṣíìnì fún yàn bọ́ba lọ́ọ́ gbà padà èkìtà mọ́ṣíìnì lọ́ọ́ gbà padà wọ́n ti lò ń lòkulò lọ́nà tó yẹ pé tó o bá gbà padà ìyẹn jẹun yóò kò fi dájú fún ọ wípé ọgbà dúró owó ìlọ́wọ́ rẹ̀ o tún ta mọ́ṣínì lówó tabua hmm. so Islam ọ̀fara mọ́yàn jẹ torí ẹ méjèèjì yàtọ̀ síra wọn ẹni tí ó ṣe béèrè pé àwọn ń ṣe sọ láti lọ àwọn ò wá rántí rògbò ọ àwọn lọ forí kanlẹ̀ ṣé ìforí kanlẹ̀ gbàgbé wà tó lè gbé rògbò ọ táwọn gbàgbé sílẹ̀ kò sí hmm téèyàn bá ti lè gbàgbé fi ọ̀kan nínú àwọn orígun sọ̀láàtì sílẹ̀ ìforíkanlẹ̀ gbàgbé òsì tọ̀ràn sọ̀láàtì yẹn àfi kẹ́ ẹ tún ṣe báwo lẹ́ẹ̀ ti ṣe tún ṣe láti foríkanlẹ̀ láti padà ẹ padà sí rúkú ẹ wàá máa bá sọ̀láàtì yín lọ nígbà tẹ́ bá parí ẹ foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn sí sálámà torí pé ẹ ti ṣe àlékún nínú sọ̀láàtì yín látàrí ìgbàgbé àìṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé rákà ẹyọ kan ti yọ dànù nígbà yẹn bá parí sọláàtì ẹ wá múraka kan wá ẹ fi dípò èyí tẹ̀ ti rùkú yẹn sòyọ ajá sí pé sọláàtì yín ti pé báyìí àmọ́ tó ń tàlékún hmm. ẹ forí kanlẹ̀ fún ìgbàgbé torí àlékún tẹ́ ẹ ṣe nítorí ìgbàgbé hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ tẹ́ ẹ bá ti wá sọ̀kanu méjèèjì tá a wí sọláàtì yẹn bàjẹ́ hmm. wọ́n ní àwọn lọ ṣe ọmúra àwọn tó wá lẹ́mìí pé àwọn fẹ́ ṣe ọmúra mi táwọn bá ti alimadina dé so àwọn sì ti gbé ihram ṣùgbọ́n sí ìyàlẹ́nu pé ìgbà tí àwọn ò fi dé Mẹ́kà sí ọlọ́ àwọn àsìkò táwọn ò fi lọ wọ bàálù àti padà sí ibùgbé àwọn ó ti há àwọn ò lè láǹfààní àti ṣe umra táwọn gbé ihram rẹ̀ kí ni ìtanràn àkọ́kọ́ ni pé ètò dáa jù nínú òfin ṣẹ̀ríya wọn náà ni pé ìrìn àjò kan umra kan lọ́yẹ kéèyàn ṣe ń bẹ̀. Hmm. so kéèyàn bá wá fẹ́ ṣe ọmúra méjì mẹ́ta kìí sùn lọ dáa ṣùgbọ́n béèyàn bá ṣe à ń bẹ Allah ike kọ́ gbà lọ́dọ̀ rẹ̀. Hmm. alimami Malik rahimahullah wọn làwọn kórìíra wọn máa ṣe ju ọmúra kan lọ nírìn àjò kan torí kò ní jẹ́ ká mọ iyì àti bí bàbàrà kàábà èdè hmm. ní téèyàn bá ti ń rí gbogbo gbà iyì àti àpọ́nlé àti àgbéga rẹ̀ máa ṣubú díẹ̀ lójú èèyàn ni torí wọn ṣe ní ìrìn àjò kan ọmúra kan tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́yìn ti ṣe wí wọn ti gbé ihram ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti ṣe ń tẹ́ gbé ihram fún ẹ sì fẹ́ bọ́ra lẹ̀ padà sí ipò pípẹ́ sí nínú ihram ibi tẹ́ ti bọ́ra lẹ̀ ẹ kọ́kọ́ pa ẹran ẹ bá pa ẹran ẹ fa ẹ farun orí yín ẹ bọ́ra lẹ̀ ó ti parí nìyẹn ẹ padà wá sí umra yẹn nígbà mi ó tún ti di gbèsè bẹ́ẹ̀ hmm. padà wá ṣe nígbà míì hmm. ṣàìwá tì í ṣe bẹ́ẹ̀ tẹ́ ti bọ́ra lẹ̀ ẹ ti ṣe ẹ̀ṣẹ̀ o hmm. àfi kẹ́ tọrọ àforíjìn ẹran tẹ́ sì pa ọ́ ẹ fi owó rẹ̀ ránṣẹ́ tí wọ́n pa ní mẹ́kà àwọn aláìní mẹ́kà àwọn ni wọ́n ní ẹ̀tọ́ ẹran kò síbi tẹ́ ti fárí tẹ́ ẹ̀ fárí so ṣùgbọ́n ẹ ti ṣẹ̀ wípé ẹ bọ́ra lẹ̀ lọ́nà tíṣẹ̀rí alákalẹ̀ ẹ tún fi ń bá gbèsè ayé yín lọ bí ìtàtẹ̀yìnwá hmm. ẹ fowó ẹran ẹ fi ránṣẹ́ ẹ bá ti rí dájú kan tí wọ́n ń pa so ẹ fa àrùn orí yín lọ́ba tán ẹ sì tọrọ àforíjì ẹ wàá múra àti wàá san ọmọ náà padà. Hmm. Uh, zero eight zero six zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ́ yín o kí lẹ kókọ yín o. hello. à ń gbọ́ yín ó kọ yín bí ẹ ti ń pè é. ẹ̀yin ò gbọ́ wa nù o. zero eight zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnà tí alẹ́ bí máa fi pè wọlé béèrè béèrè kan àbí ìkejì ẹ ló kọ yín o aláwàlẹ́kùn wa rahmatullahi wa. wàhálẹ́kùn sálàmù rahmatullahi wa barakatuhu. àbá abdullahi ló ń sọ̀rọ̀ láti lọ. ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ́kítọ̀rù wa ni pé ṣé a lè fọ ọmọ wa obìnrin. ní kíni. ìrùlé ìsọ̀ ìrùlé ìsọ̀. padà. ẹ ló kọ́ yín o wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. hello salaam aleykum. ẹ̀yin ọ̀gbọ́ wa àwa sì ń gbọ́ yín àwa ń gbọ́ yín ketekete hello. ẹ gbọ́ wa náà ṣe náà hello kọ́ yín o ìyá hello kọ́ yín. hello kọ́ yín o. ohun ara mi ni mo tún ń gbọ́ padà yìí ẹ jẹ́ kí a mú ìbéèrè mi ah, ọ̀rà ìpè mí tó ti wọlé ń bí ẹ ló kọ yín o. maaleykum salaam wa rahmatulah. waaleykum salaam wa rahmatulah. aisha láti ìkìtàlá. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọkùnrin tó ní ìyàwó méjì wọ́n wá mú ìyàwó kan ṣáájú ìgbà tí wọ́n wá dé ìsìn àti ìyàwó yẹn wájà ṣé ìyàwó tó wà ń léwu náà wọ́n á fi jọ ìjà tiẹ̀ wọ́n wá lé àwọn méjèèjì jáde ìgbà tí wọ́n á padà wọlé padà wọ́n wá ní oorun tó yẹ kí ìyàwó tó wà ń lé tẹ́lẹ̀ sùn ìgbà tí ò fi sí léwu kò ní sùn oorun yẹn mọ́ ìdí ó lẹ́tọ̀ọ́ bẹ̀ nínú ṣẹ̀ríà. alhamdulilayi mm, gbogbo obìnrin tó bá wà ń lé ọkọ ó gbìyànjú láti tún ìjókòó rẹ̀ ṣe. Hmm. nítorí pé owó tí ò nítumọ̀ ní máa padà lé obìnrin kò lé ọkọ ni èyí tó mú rìnrìn àjò wọn jọjà èyí tó tún fi sílé wọn tún jọjà àwọn akókó fẹ́ kan lé àwọn méjèèjì dànù ṣùgbọ́n àwọn tó wá padà délé wọ́n tó wá ń sọ̀rọ̀ nípa ẹni tó ti síwájú lílé dànù so ó yẹ kó jẹ́ pé àwọn obìnrin yẹn ti làákàyè so ẹ sí péjì tuntun ó dájú pé ẹ ṣàlàyé tó ṣẹlẹ̀ gangan hmm. kò lè jẹ́ ká dáhùn bó ti ṣe yẹ gangan <laughs> so tí <laughs> wàá ní pé ẹ sí péjì tuntun tẹ̀tún lè yín ṣe. Hmm. wọ́n ní àbúrò rasheed náà ní láti us wọ́n ní àwọn ń ṣe bísínẹ́sì kan àwọn sì yọ zakat lórí ẹ̀ lọ́dún tó lọ àmọ́ lọ́dún yìí bísínẹ́sì yẹn ó slow bákan àwọn ọ̀wárí ọjà tààrà lọ títí tí àwọn ò fi yọ zakati yẹn báyìí wípé ǹjẹ́ àwọn lè sún àsìkò yíyọ zakati yẹn síwájú àti pé tẹ́lẹ̀ náà àsìkò oṣù Ramadan ni zakati yíyọ àwọn ó máa ń sábà bọ́ sí àbí ṣé àwọn àwọn lè yọ zakati yẹn nígbàkigbà tí owó bá ti yọ sáwọn lọ́wọ́. alhamdulilayi islam sọ pé àfikà yọ zakati tipa ti kókò hmm. ẹni tí ò bá ti lówó kò sí zakati kan tó tọ́ràn ẹ̀ lórí ẹ̀ èèyàn lè lówó lọ́dún yìí kọ́ mọ́ lówó lọ́dún tí ń bọ̀ hmm. bí súnà ọlọ́hù ti ṣe rí nìyẹn hmm. yàn pé àfi gẹ́gẹ́ bí torí mi máa ń táwọn èèyàn máa sọ wọn máa bó mi jẹ́ hmm. gbogbo àwọn ọ̀rọ̀ burúkú kò nítumọ̀ àwọn ò sílẹ̀ ńgbà kan ọ̀rọ̀ gbogbo eléyẹn ẹni kò lè zakat torí ẹ̀ ó ṣeé ṣe pé business náà ṣe lọ́dún yìí gbàdásìkò àti yọ zakati tó ẹ sì rò owó ọjà tó wà lórí àtẹ hmm. mọ owó tí máa ń bẹ lápò yín gbogbo ẹ gbogbo ẹ ọ̀kan téèyàn ní téèyàn fi yọ zakati ẹ máa bá bísínẹ́sì yín lọ hmm. àìlówó tó tó yọ zakati lọ́dún yìí kò túmọ̀ sí pàání ní lẹ́ẹ̀mí hmm. sòǹgbà tẹ̀mí yẹn bá dé ẹ̀ní change date so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìjọba. ẹ lọ́kọ̀ yín o ó ti já ìbéèrè eléyìí wọ́n ní àwọn gbọ́dọ̀ ní sùlẹ̀ sùlám tó ẹ lọ́kọ̀ yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. salaamaleykum. ẹ̀yin náà tún gbọ́ wa. waaleykum salaam wa rahmatulah yóò bọ̀rọ̀ kàtó kọ́ yín bí ẹ ti ń pè. àbáwá kí mi sọ̀rọ̀ nípa. láti bo. kára ní lókùnmọ̀tò. ìbéèrè yín ìmáàmù ti ṣe sàláì so ìgbà tá a gbé ràkà àkọ́kọ́ ràkà kejì ọwọ́ wà ní rúkú ẹ̀rọ wa bàjẹ́ wọ́n á fa ẹlòmíì síwájú bó ló fẹ́ èrò yẹn tó fi parí ẹ̀. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àǹtọ̀ yìí lórúkọ mi láti Ogun State. ìbéèrè yín láti Ogun State yìí o fẹ́ béèrè pé tí èèyàn bá ní èèyàn tí ó jẹ́ christian ó dẹ̀ fẹ́ ṣe ìnáwó kan bóyá ó fẹ́ ṣe wedding àbò fẹ́ ṣe kòrán ṣé téèyàn bá tẹ̀ ní ṣé ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ kéèyàn lọ bẹ̀ téèyàn bá wá ní tí ó bá wá lẹ́tọ̀ọ́ kéèyàn lọ bẹ̀ ṣéèyàn lè ràn lọ́wọ́ pẹ̀lú owó téèyàn á ní ní alákọ̀ọ́kọ́ ìkejì ni pé ṣé ẹni tó ṣe ẹni tó jẹ́ opó ṣó lè lọ jímọ̀. alhamdulilayi. obìnrin tí ọkọ rẹ̀ kú hmm. tí ń jókòó sopó nílé nígbà tí kò jókòó gan islam sọ pé kóbìnrin lọ sí jùmọ̀ hmm. tó bá wù láti lọ ni ìgbà tó sì wù láti lọ yọ gbà yọ̀ǹda lọdọ aláṣẹ rẹ bọkọ bóbi rẹ tí wọn bá yọ̀ǹda fún gbà náà ni ọ lọ so ambọ̀sibọ́sí ìgbà tí wọ́n ń sopó yóò jókòó kalẹ̀ ni hmm. eléyìí lófin tó di òun. wọn á ní táwọn bá ní mọlẹbí. tó jẹ́ pé kìí ṣe mùsùlùmí ó fẹ́ ṣègbéyàwó àbọ̀ fẹ́ lọ́kọ àbọ̀ fẹ́ kó mọ táwọn lè wà ń bẹ̀. ẹ lábẹ́ wípé bóyá ìjọ jẹ́ nǹkan kan náà ní mọ̀lẹ́bí kò sí nǹkan tó burúkọ wà níbi ìdùnnú rẹ̀ àmọ́ lásìkò kan náà máa pè sí Islam torí ká má máa lérò wípé bí bá ṣe tó ń bá òun ṣe láì jẹ́ pọ́ńpà kìí sí òun ó ti túmọ̀ sí pé tó ń ṣe ọ̀dà ìlànà tó ń wà lórí rẹ̀ kò sí nǹkan kan tí ó burú nínú ẹ̀ kọ́ ọmọ lọ jẹ́ pé ọ̀ràn lọ lórí ìbàjẹ́ nítorí pé tó ti máa ń ṣẹlẹ̀ láwùjọ Yorùbá nìyẹn wọ́n mọ̀ pé nítẹ́nìkan ṣe kò dáa orí ìlànà tó wà ànú ni ẹ wàá kọ̀ láti ṣàlàyé fún ẹ pé torí ti ń bẹ láàrin kọ́ mọ́ bàa so kò sí nǹkan kan tí o lè kọ́kọ́ ṣe ṣáájú kó o pe ẹni tí kìí ṣe mùsùlùmí wá sí díẹ̀ islam nínú nǹkan tó lè mú kó kun ẹ̀bí ọmọ jà tí wọ́n bá jẹ́ mùsùlùmí tó ń jẹ́ kèfèrí àkọ́kọ́ tó sì ní pé kó o pè wá sí di islam nínú tí ó jẹ́ kó kun ẹ̀bí kó nípa kó yí ni ìwọ wá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ wọ́n bá ṣàjọyọ̀ kọ̀ láti ṣe bẹ́ẹ̀ wọ́n fowó ràn lọ lórí tí ń ṣe níjẹ́ ni wọ́n mọ̀ so wọ́n kọ́kọ́ gbìyànjú àti máa pè islam so tó bá pẹ̀lú rẹ̀ níbi ìdùnnú rẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ lópin ìgbà tí ò bá sí ìrànilọ́wọ́ nínú nǹkan tí ń ṣe yẹn láti takùtì Allah ibi títí ń ṣe ìgbéyàwó yẹn ìbí tó ti lóun kó ma yẹn wọ́n á máa gbé ìṣẹ̀bọ sí Allahu lárugẹ wọ́n máa darúkọ nǹkan mi tó yàtọ̀ sí Allah wọ́n máa fògo fún wọn náà jókòó bẹ́ẹ̀ ah ọkọ nazzala alaykum fil kitabi. أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا جوكو قالوا أني وايين أولي سيدين جوكو دو جهنم توبة تجاني تولي قولا رنجان يعني كي إسلامي ليفل لو في باسي كي سيوربا ليفل واني ẹnìkan sì béèrè láti Ògbómọ̀ṣọ́ bí wọ́n ní ìmáàmù tí sọ láti rẹ̀ bàjẹ́. ẹ kùn lọ sí ẹ lórúkọ yín o ó ti já. tí sọ láti rẹ̀ bàjẹ́ ní rákà ẹlẹ́kejì báwo ni ó ti ṣe ṣe yóò ti ṣe ṣe náà ní kí láti rúkú yẹn yóò ti fa ẹnìkan síwájú ní rúkú náà tí ó sì tẹ̀síwájú pẹ̀lú sọ láti yẹn lẹ́yìn ìjọba òṣèlú. hello. Okay aleykum salaam wa rahmatulah. ẹ káàárọ̀. ó kọ ibi ẹ ti ń pè. yálì ló ń sọ̀rọ̀ láti bìrẹ̀ republic. ìbéèrè yín. nàìjíríà ló wáyé pé ẹni tó bá jẹ́ oníṣòwò tó bá ń tajà káyọ̀ tó ń tọ̀hún bá ra nǹkan níbi one thousand tó wá kà níbi one thousand tẹ̀lé náírà tó yẹ jẹ́ fún ìwà tó ń bẹ dọ́ta fún yẹn kò sí tó bóyá jìbìtì láàrin àgbọ́yọ̀ pa ọ̀rọ̀ fún àbí tó bóyá ó ṣàbòsí fún láàrin tó fẹ́ ń bára bẹ̀rẹ̀ sí lọ́nbẹ́ alẹ́gàbẹ̀rẹ̀ pé eré ni wọ́n pọ̀ lọ́dún kọ́ pọ̀ jù fẹ́ẹ́ ló wá ń tajà àdúgbò tó wọ̀n lẹ́sẹ̀ pẹ̀lú bóyá àti owó tó wọ́n ní asáwọn rẹ̀. ó wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam bi rahimallahu imra'an samhan idha ba'a samhan idha bata'a Allahu kó kẹ́ ẹni náà olùsèpẹ̀lẹ́ nígbà tí ó bá tà onípẹ̀lẹ́ ṣe nígbà tí ó bá rà nínú tòmọ̀ táwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà tí wọ́n fún adé sí yìí òun náà ni pé ẹni tí kìí ṣaláwo wọ́ mọ́ níbi títà rẹ̀ ẹni tí yìí sì ṣe ẹni tí ó ní lálá gbọ́n gandan àfi má tó jẹ yìí rè gọbọ ibà kí n tó tà nínú títà rẹ̀ hmm. ànábì ṣàdúrà fún wọn pé kí Allah kó kẹ́ wọn. Hmm. síbẹ̀síbẹ̀ náà ànábì sallallahu alaihi wasallam ó fún sàhábẹ́ ó fún ní dínàrù ẹyọ kan hmm. bí ká fún yàn ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà ibi kọ́ lọ́ọ́ bọ̀n wa sọ abẹ́sì lọ fi ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí ó fi ràgbò méjì hmm. ìgbà tí wọ́n ń kó àgbò ó sì ṣe lówó tó ga hmm. sàábì padà rí ta fún lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan náà hmm. iye tọ́lá àgbò méjèèjì lórí kàtà hmm. sàábì wá dá àgbò kan ó dá padà wá fànàbì sallallahu alaihi wasallam tó ń tẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí ló dé ibi ó ta kó fún ọ pé kọ́ lọ́ọ́ ra àgbò wá náà nù ló bá kó àlàyé ló bá ṣe fànàbì sallallahu alaihi wasallam pé nítorí ṣẹlẹ̀ ní pé àgbò yẹn mórí ta wọ́n sì ra lọ́wọ́ mi níye tẹ́ ẹ fún mi gangan ọ̀gá nínú méjèèjì tí mo rà. sànàbì sọlá àdìsọ́là wọn á ṣàdúrà fún pé Allah yóò fi ìbùkún sínú káràkátà rẹ̀. Hmm. àwọn sàhábà wọn sọ pé sàhábà yẹn kó tó di pọ́ kú kúrò láyé yìí kó sí ń tọ́pàṣẹ kalẹ̀ tọ́ta tí ó jèrè. Hmm. látàrí alibarika àdúrà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam. Hmm. torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà olùtajà tajà hmm. kò sì síye èrè tó jẹ níbẹ̀ tó burú hmm. lópin ìgbà tí ò bá ti lo ìṣújú tí ò sì parọ́ hmm. tí ò dunnú kẹ́nu fẹ́ni tí ó rajà ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìbéèrè mi wọ́n ní kíka mẹ́sẹ̀gì ẹlòmíì lórí ẹ̀rọ gàásìmílẹ́jì fóònù rẹ̀ láì gba àṣẹ àbí ìyọ̀ǹda wípé ǹjẹ́ ọ bọ́ sábẹ́ wípé èèyàn ṣe òfófó bíi pẹ̀lú bá nàbí sùlùmí láti láwọn ṣe ìbà wà ń wọ̀ kí ìwà ń lọ̀ pé ká jìnnà sí òfò ń ṣiṣẹ́. àkọ́tọ́ ní tí ò bá tọ́ sí wa kò tọ́ sí wa hmm. kò mú ẹ̀rọ gàásì mi létí ẹnìkan kò máa wá tú gbogbo àwọn ti fún tẹ̀dọ́ rẹ̀ pọ̀ fẹ́ mọ àwọn nǹkan tó ní nínú rẹ̀ láṣìírí hmm. kò sí nínú nǹkan tẹ̀sí Islam tó fara mọ́ Allahu azza wa jalla ó ní wala tajassasu. Hmm ẹ má ṣe jẹ́ ẹni tí wọ́n máa tọpinpin ara yín kí lọ́kàn pẹ̀lú àwọn ẹni tí wọ́n kọ ránṣẹ́ sí hmm. kí lọ́kàn pẹ̀lú àtẹ̀ránṣẹ́ tiẹ̀ náà sẹ́lòmí hmm. màtíwèé ṣe ẹni tó ṣe pé wọ́n fa ọ̀rọ̀ rẹ̀ lé lọ́wọ́ pé máa mójútó torí dìdìrín lélẹ́yìí hmm. tí ó fi wá jẹ́ pé bóyá látàrí pé ò mójútó ó lè lọ́ rárá kúrà lówó tabua sókè lọ́kàn pẹ̀lú ẹni ẹlẹ́ni so àmọ́ bíi tọkọ àti ìyàwó kọ́ o ọkọ pàápàá jùlọ òun lẹ́tọ̀ọ́ láti lè láǹfààní àti mọ̀ntínbá ń bẹ́nu ẹ̀rọ ìyàwó rẹ̀ hmm. àmọ́ kò tọ́ sí ìyàwó láti pọ́n wọn máa tú ẹ̀rọ ọkọ wò hmm. pàápàá jùlọ ńgbà tọkọ ní ìbásun zìnà tí ìbá ti pọ́n àwọn ni wọ́n náà ń kó ká hmm. so àmọ́ obìnrin obìnrin kan kọ̀ọ̀kan ni torí kó má bàa jẹ́ pé ìbàjẹ́ ìranu àti ìrégbè yóò gbé aṣọ wo obìnrin lọ́rùn yóò wá jẹ́ pígbà tí yóò ti mú dọ́rùn tá à ní lè bọ́ dànù láti wá fura hmm. sọ ń bẹnu àwọn obìnrin tó níbẹ̀rù Allah jẹ́ pé wà pẹ̀lú ọkọ ìsìnyàlè ẹlòmíì gan yóò bẹ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ lóru àwọn àlè ó sì máa kọ mẹ́sẹ̀gì ránṣẹ́ hmm. ẹ sì mọ̀ pé ẹ̀rọ gàásì mi létí ẹ bá ti fà mí sí pé bí mẹ́sẹ̀gì bá ti wọlé tami ló lobó ariwo ni ọmọ pa <laughs> so torí ẹ mẹsẹgì ń wọlé ń wọlé ọkọ ọmọ pa àwọn atalélé ẹ o jẹ pa àwọn eléyìí ńlẹ àwọn tá a ní ń filẹ so bẹ́ẹ̀ ni gbogbo àwọn àlè àwọn ti gbalé wọn ti gbọnà mọ ọ lọ́wọ́ abẹ Allah akọmọsí wa nígbà òdání so ọkọ òun ní láti mọ nǹkan tí máa ń lọ nínú sẹẹtì ìyàwó rẹ hmm. nítorí pé sẹẹtì gan yóò bá kóbìnrin bá ní ó lè bá a máa fi rọkọ rẹ bá sọ̀rọ̀ hmm ó lè bá a máa fi ráwọn ọmọ rẹ̀ bá sọ̀rọ̀ ó lè bá a máa fi ráwọn òbí rẹ̀ bá sọ̀rọ̀ tó ọ̀rẹ́ wo ló ń kó ká ọ̀rẹ́bìnrin gan máa ní obìnrin lára ẹ má ṣe tí ì sọ̀rọ̀ ọ̀rẹ́kùnrin bó lọ wá débẹ̀ kí lọ wá débẹ̀ ṣe lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. hello. hello salaam aleykum amtola. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. wo kàn yíyá tí ń pè o. sulaiman ló ń pè láti Abu Dhabi. United Arab Emirates ìbéèrè yín now mo pè ní two weeks ago nípa ọ̀rọ̀ sísá mi kan so àwọn dókítà ni pé ká gbé padà lẹ́yìn ètò bọ́ tí mo padà gbé mọ́ngbà tẹ̀lé yẹn pé so wọ́n ti gba uh, àwọn àṣà kan láwọn fẹ́ ṣàlàyé sẹ́ni yẹn. wọ́n ní kí ẹni náà gbìyànjú ká tó pè padà inṣàlá. ṣé ni after ètò àrí. Uh, lẹ́yìn asri inṣàlá lẹ́yìn asri ní Nigerian time inṣàlá ok pẹ̀lú same number àbí pẹ̀lú number yẹn. number sheikh tí wọ́n ti pè tẹ́lẹ̀ kí wọ́n pè. ok ah, ah, ìbéèrè mi wá ni wípé mhm. eh, obìnrin fẹ́ máa bímọ obìnrin hmm. ṣé èèyàn máa fárun orí rẹ̀ ni àbí kò nídìí. ẹlẹ́kejì òun ni pé tíyàn bá tíyàn bá ń bí síbi àtẹ̀yàn ń ṣiṣẹ́ lọ́wọ́ so tíyàn wá ń ṣe àwọn àfikè so kíyàn tí wọ́n ń ṣe lọ tó ti pọ̀ tó yẹ pé èèyàn wá padà rántí pé èèyàn padà ẹ̀mí èèyàn padà sí ń bẹ̀ mọ́ bọ̀tẹ́ ẹnu èèyàn sì ń ṣe síyàn hmm. ní ládàá rẹ̀. alhamdulilayi òfin ṣẹ̀rí àdá lórí pé tá a bá bímọ ọmọ tá a bí yẹn tó bá dijọ́ keje ká fa irun orí rẹ̀ hmm. ká pẹ̀ràn àkíkà ká sì sọ lórúkọ wọ́n pẹ̀ràn àkíkà fún wọ́n sọ lórúkọ kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ nípa pé àtọkùnrin àtobìnrin òun náà ni wọ́n pẹran àkíkọ fún ni wọ́n sì sọ lórúkọ níjọ́ keje ìyẹn tó bá jẹ́ pé ó wu òbí láti dúró díjọ́ keje kó tó sọmọ lórúkọ. wọ́n á ṣe yapa láàrin ọkùnrin àtobìnrin lórí sísọ lórúkọ àti pípẹran àkíkọ ìyapa tó wà láàrin tí wọ́n fárun orí rẹ̀ àbí wọ́n ní fárun orí rẹ̀ gbólóhùn tó wá nínú hadith yẹn òun ló bí torí wọ́n lo golam ọmọdékùnrin hmm. kí ló á dé tó fi wá jẹ́ pé ọmọdékùnrin wọn lò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a tún pa ẹran àkíkọ̀ fọmọdébìnrin hmm. ọmọdékùnrin ni gbólóhùn tí wọ́n lò kí ló dé tá sọ ọmọdébìnrin náà ló kọjọ́ kejì hmm. torí rẹ̀ lẹ́yìn àwọn pè ní kò sí ìyàtọ̀ láàrin akọ àti abo nínú ìdájọ́ yìí bí ẹlọ́gọ́ ìfárẹ́kọ̀ bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ. so kì í ṣe nǹkan tó yẹ káwọn èèyàn máa ṣe apá lórí ẹ̀. Hmm. ẹ̀yin kí ló dé tẹ́ ẹ mú sísọ lórúkọ tẹ́ ẹ tún mú pípẹ́ran àkíkọ̀ tó á jẹ́ pé fífárun lórí rẹ̀ lẹ́fẹ́ yọ kù kí ló ní ká yọ. Hmm. kò sí tó ní ká yọ. Hmm. ṣe lẹ́yìn ẹni torí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó dọ́gba jù tí àdìsí sì tọ́ka sí òní pé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin wọ́n farun orí gbogbo wọn náà ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn láwọn ń ṣiṣẹ́ kan lọ́wọ́ àwọn sì ń ṣèrántí Allah láti gbà táwọn ti ń fọkàn sí pẹ̀lú bẹ́nu àwọn ti ṣe ń ṣe so iṣẹ́ wọn padà mọ àwọn má lè fọkàn sí mọ́ ṣùgbọ́n inú àwọn ò sì dákẹ́ ntọ́da náà lẹ̀ ń ṣe nítorí pé wọ́n ní gbólóhùn dhikru ṣíṣe ìrántí olúwa ẹlẹ́dàá wa Allah èèyàn máa gbalada lórí pé èèyàn ń ṣe kódà kó ṣe páhán lásán ní ṣe ọkàn ti kó mbẹ. tó ń ti wí pé tọkàn bá pẹ̀lú ẹ̀ ládàá rẹ̀ yóò rú gọ́gọ́ púpọ̀ mm. torí wọn àdọ́gba mm. ẹni tí ń ṣe vikir mm. táhán tọkàn àtẹni tí ń fahán lásán ṣe. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. wa salaam wa rahmatulahi wa barakatuhu. ìjọ àlọ́ sọ̀rọ̀ láti ìgbọ́ra ìbéèrè yín. àwọn abẹ́rẹ́ fún àwọn dókítà ọkọ̀lọ́gbọ̀n àgbà ní kílára fún wọn. àmín. ìbéèrè lórí kwẹ́sàn kan tó ti dáhùn rí hmm. lórí wọ́n máa ń pè é kanra wọn so tó wá tẹ̀lẹ̀ tó òjò rọ̀ ìṣòro ni wàá gba bá wọn gbogbo pọ́ọ̀dù yẹn jápapọ̀ tó jẹ́ pé lójú kan náà gbogbo àwọn ìṣòwò àpòpọ̀ ń bẹ̀ wọ́n á lọ sí ibì kan tó jẹ́ fáwọn èèyàn á rí ẹja wọ́n á lọ pẹja ń bẹ̀ tó jẹ́ pé bí wọ́n ti ń ta ẹja tẹ́lẹ̀ sòfin ìdájọ́ rẹ̀ àti pé tó bá lọ sí ibi odò tó já sí pé kò sí ẹnibọ̀dì tẹ́ fótó ńlá ńlá ní tẹ̀lẹ̀ sẹ́nibọ̀dì tó mọ nípa ìyẹn rẹ̀ ń ta ẹja ń bẹ̀ ẹ̀jọ̀ kí dókítà bá àgbàrá yẹn. alhamdulillah nínú hadithi abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma. النبي محمد صلى الله عليه وآله وسلم ó ní arrahimuna yarhamuhum arrahman hmm. yarhamu man fil ard yarhamukum man fis sama àwọn tó bá máa ń ṣàánú olùwà aláàánú jùlọ yóò ṣàánú àwọn náà hmm. ẹ ṣàánú àwọn ẹni tí ń bẹ lókè pẹ kí olùwà ẹlẹ́dàá tí ń bẹ lókè gbogbo sánmà kó lè bá a ṣàánú tìyín náà kò sí tàbí ṣùgbọ́n kójú ní rojú sànù hmm. àwọn èèyàn kan ń sin ẹja látàrí òjò tó ń rọ wábi wọ̀ sí omi wa yalé àgbàrá ya ṣọ́ọ̀pù ó kó gbogbo ẹja kúò níbi tí wọ́n ti ń sìn wọ́n àgbàrá wa wó àwọn ẹja yìí lọ sódò àwọn arí ẹja ń bẹ láwọn ẹja táyì rí ń bẹ tẹ́lẹ̀ tani ọ̀sán ìmọ̀ pé ẹja àwọn èèyàn wa ti ń sin ẹja ni hmm. níbo nìkẹ́ wà níbo làánú wà táwa bá bẹ̀rẹ̀ sí ní pẹja lódò tẹ́jẹ ìsí ń bẹ̀ tẹ́lẹ̀ hmm. ṣe àwa náà ṣàìmọ̀ pé kà àti ìwà àjàmbá là ń wò hmm. ẹnìkan sọ pé ẹ nítorí pé tí àwọn ọba pa àwọn ẹja yìí ká mú wọn ká jẹ wọn wọn kàn láre wọn ṣòfò ní irú rẹ ọ̀rá rètí kò lè ṣẹlẹ̀ tó bá pẹ́ àwọn ẹja tó wà ń bẹ̀ àtẹ̀mí àti wọ́ a bá sì ìrànlọ́wọ́ láti bá wọn kó jọ àwa wá iyejú àwọn ẹni tí ń sin ẹja lágbègbè wa hmm. ṣé àgbàrá wẹ́jà tiyín náà lọ tiyín ń kọ́ tiyín náà ń kọ́ tọ́ tá a wá múrò àwọn ẹja yẹn tá a filẹ̀ fáwọn ẹni tí ń sin ẹja kí wọ́n pín láàrin ara wọn láti dín òfò kù hmm. eléyìí ó jẹ́ àmì pé à ń ṣàánú ara wa à ń nífẹ̀ẹ́ ara wa. Mm mímì wàá bọ́ sódò òdò tó ayé pómi yẹn sàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà hmm. ìjọba kan mọ gádà abẹ́ ni pé àyíbá a mọ̀ hmm. níjọ́ àgbàrá ọba àdé àwọn á rí i omi ti wà nínú odò yìí látàrí òjò tọrọ ẹja kúnnú rẹ̀ ń ti á hmm. tó fi wá jẹ́ pé àwọn ọmọ apẹja nínú odò á sọ pé tá a bá mú ẹjọ́ rárì irú rẹ̀ ò lè tó wẹ́n tó bá ẹja báwọn ó kẹ́jọ ọ̀ràn so ọwọ́ amú ìwọ náà ló ti pọ̀ ẹja pọ̀ nílé òun tó ń bóyàn à má gbàgbà kúgbà má gbẹ̀bùn kẹ́bùn torí pé olè bá jalè tí wọ́n ń bóyàn nínú tó jí ẹ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ náà ti dolè so ọ yẹ ká láàánú irú rẹ̀ ò lè ṣẹlẹ̀ ńlù kan àfi kí gbogbo èèyàn mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sáwọn èèyàn tí ń sin ẹja gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nílọrin láìpẹ́ yìí ṣe pé òjò tó rọ̀ ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja kúò hmm. níbi táwọn èèyàn ti ń sin ẹja wọ́n wá kó wọn lọ sí abẹ́ gádà ibi tó ṣe wípé omi ẹ̀ sàn bẹ̀ tẹ́lẹ̀ náà hmm. òjò lọ́rọ̀ ńlọmi débẹ̀ ọwọ́ hmm. apẹja lọ́bẹ̀ èyí wọn alẹ́ ń pẹja ẹja wọn lọ ń pa <laughs> ọ pẹja ń jẹja kò ní. so ẹran àwọn ẹni tí ń sẹja yìí lọ pẹ̀lú kẹ́ ẹ bá wọn dá àwọn ẹja wọn padà káwọn náà pín mọ́wọ́ kí fi dín òfò kù so bẹ́ẹ̀ lọ yẹ kẹ́ ẹ ṣe tó ń torí tẹ eléyìí ẹnìkan á pé arẹ́jà nú omi ó tún wá wà lódò ẹnìkan á pẹ́jẹ ẹlẹ́jà la mú ṣé tí máa bẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ hmm. kìí sí ń bẹ̀ tẹ́lẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ lọ́kọ̀ yín o. salaamaleykum. salaam wa rahmatulah ọkọ yín. abdulhamid zakari. láti. ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹnì kan ka fún wa ó ní pé àmọ́tò àrùsùn lọ́sọ̀lá lọ́sọ̀lá pé bàbá ànábì ń bẹ nínú iná àwọn ọgbẹ́ ọ̀dọ̀ àwọn dókítà wa pé kí òótọ́ ni àdìsí rẹ̀. ìbéèrè mi náà. tí ìyẹn bá ń sàdúrà ìbéèrè ní fọwọ́ rẹ̀ bọ́jú àbí kí wọ́n máa fọwọ́ rẹ̀ bọ́ ojúbọ àbí wọ́n yóò máa fi ọwọ́ yẹn ra ìtúnjẹ́lẹ̀ kẹta ní. nàrà ayọ̀kùn là ṣe. àkọ́kọ́ ni pé àwọn nǹkan tó bá lè ṣe ni ká máa béèrè tí ò bá ní ṣe ọ́ láǹfààní láyé tí ò wúlò fún lálùkìyàmọ̀ kò ní ìdíkọ́ ọmọ bàṣìkò rẹ jẹ́ lórí ẹ̀. Hmm. lẹ́yìn náà tí nǹkan bá wá nínú ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ tí ò ṣe tí dànù bọ́bá ló ti rú ẹ̀ dànù wọ́ ló wò. Hmm. torí pé ọ̀rọ̀ tó bá wá náà alukur'an àbí wá náà hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ kò síbi tá a lè yẹ sí hmm. tá a sọ pé kò rí bẹ́ẹ̀. anabi wa sallallahu alayhi wa sallam fúnra rẹ̀ ló sọ pé bàbá òun wà nù náà ṣèwọ́ wá fẹ́ jàjàngbìlà gbèjà bàbá ànábì àwọn ń bẹ́ wúlẹ̀ pé kò tẹ́ rí bẹ́ẹ̀ hmm. ìwọ dàbí ànábì hmm. ìwọ rí nǹkan míì yàtọ̀ sí ìtànàbì sọ hmm. eléyìí jẹ bó ti ṣe jẹ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì wà táwọn olùmọ̀ wípé Allahu azza wa jal wọ́n padà jí bàbá àtìyá ànábì lẹ́yìn ìgbà tá ànábì dá ànábì tán ó sì pè wọ́n sẹ́sìn Islam wọ́n padà gba Islam wọ́n wà lẹ́jẹ̀ náà eléyìí àrà ti fìtọ̀ sọ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ bẹ́ẹ̀ so eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn táwọn onítọ̀rí kọ́ máa dì hmm. so ṣùgbọ́n àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ tó ṣe pọ́ dájú pọ́ dájú tó àdá kò ṣe tí dànù ṣùgbọ́n hmm. ànábì ti ṣe sọnù hmm. o sì lè fẹ́ràn bàbá ànábì tó ànábì o lè fẹ́ràn ìyá ànábì tó ànábì o sì lè jẹ́ ẹni tí ń sòdodo tó ànábì sallallahu alaihi wasallam tààrà ni kò mú gbọ́ ránṣọ rẹ̀ ń bi tó ti gé ya mójútó ní tí ó jẹ́ kí wọ́n wà lè nà kí Allah ti ṣàánú tiẹ̀ o sẹ̀mí kèfèrí ọ hmm. wà ní mùsùlùmí mójútó islam rẹ kọ́ ọmọ kù láì jẹ́ pọ̀ jẹ́ mùsùlùmí hmm. kí wọ́n lè bá wà lẹ́jẹ̀nà. wọ́n wá ní táwọn bá ṣàdúrà sáwọn ọmọ fọ́ bọ́jú ẹ̀ ní fọ́ bọ́jú àmọ́ súnà nàbì sallallahu alaihi wasallam sọ pé tẹ̀ ń bá ń ṣàdúrà súnà ní kẹ́ tẹ́wọ́ nítorí pé tẹ́ bá tẹ́wọ́ yẹn ẹ ẹ́ ṣe kò ń gẹ́ pé wọn ò ní kọ àdúrà yẹn. Hmm. ànábì sallallahu alaihi wasallam sọ nínú hadith eléyìí tí al-Imam an-Nasa'i àti àwọn míì gbé jáde فإن ربكم حيي كريم وإنه لا يستحيي أن يرفع إليه عبده يديه ثم يردهما صفرا Olúwa Ẹlẹ́dàá ọba onítìjú ọlọ́rẹ ni o ojú a máa ti Allah pé kí ẹrú kọ́ tẹ́wọ́ sí láti béèrè nǹkan kan kó wá dá padà lófo ìyẹn ni pé ń bá tẹ́wọ́ béèrè nǹkan kan lọ́dọ̀ Allah kò ní dá padà lófo àmọ́ wọn ò ní kẹ́ ẹ fi bọ́jú ẹnìkan ní ẹ bó la ṣe ṣàdúrà dáa ní fi bọ́jú kìí sòdo lẹ́sìn hmm. níta ń pè lẹ́sìn Allahu sọ ànábì sọ ni wọ́n ń pè lẹ́sìn tó tó wá pọ̀ pọlọ lásán la fẹ́ fi wò ó ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe àní ṣe hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a pati làbá máa ṣe hmm. ní tí wọ́n ń pè lẹ́sìn nù sọ ìtumọ̀ pé wọ́n kì í sì fagbárí gbandúkọ àtòdó sẹ̀sìn nìyẹn wàá wá mà má tó bá mà tó bá dọ́ ọ lójú ló àdéhìí tó mú apẹ fọwọ́ bọ́jú kọ fẹsẹ̀ rinlẹ̀ hmm. so nítorí di eléyìí kò bùkátà pé ká máa bàṣìkò jẹ́ lórí irọ́ ọ̀hún á ní ẹ tẹ́lá ṣàdúrà sọ́wọ́ wa tá a fi bọ́jú bí ìgbà tá a dànù nù kí lọ́ọ́ dànù hmm. ẹ máa ṣe pàtó kó sọ́wọ́ ni. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six hello ìyá ó ti já ah, ayakumula ẹ jẹ́ ká wo ìbéèrè léyìí wọ́n ní níṣe ó ní àlàyé ti síwájú táwọn ti gbọ́ lórí ètò yìí àti níbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi náà wípé ní ìgbà tí nǹkan tó jẹ́ halal tó bá dàpọ̀ papọ̀ mọ́ haram haram ni ó padà ni ó padà borí wípé níṣe ni àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé à ń lò fún ara wa tó jẹ́ nǹkan ìlera bí oògùn tó ì ṣe pé àwọn nǹkan tó jẹ́ haram wọ́n ń dà papọ̀ mọ́ láti máa lù papọ̀ fi ṣe é léyìí tó yìí ṣe pé à ń rà à ń lò wípé ǹjẹ́ eléyìí náà kò ti bọ́ sí abẹ́ haramu bí àbí àlàlì òun náà lápè. alhamdulilayi tó bá pọ̀ oògùn ni léyìí tá à ń lò sí ọ̀pọ̀lọpọ̀ àìlera àtàárẹ̀ eléyìí tí máa báyàn fara fúnra lágọ̀ ara hmm. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n lè fáwọn fi percentage alcohol kan sí. Mm percentage cocaine kan àwọn fi sí hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. àyàfi tí mùsùlùmí ọba mọ̀ lẹ́ẹ̀lóró oògùn bẹ́ẹ̀ hmm. àmọ́ tẹ́ ẹ bá mọ̀ òfin ṣẹlẹ̀ àṣọ pé má askara kathiruhu faqaliluhu haram so nǹkan tó yẹ pé púpọ̀ rẹ̀ nígbà tá a bá tó lò tọ́pọ̀ ni ó mú ni hún ríra kínkínní pínpín rẹ̀ náà ń kọ́ ìwọ̀ ni torí délé Islam ò faramọ́ torí pé olúwa ẹlẹ́tọ̀ kò fi ìwòsàn wa sára tó ṣe léèwọ̀ fún wa hmm. àbí tó wáyé pé wọ́n lò ó fún ọ nígbà tí wọ́n mọ̀ eléyìí nǹkan mi. Hmm. hello kò yín o. hello o. ẹ hmm. máa ń jára wọn o. hello kò yín o. hello. hello. hello zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. Ah. ó kọ yín aleykum salaam wa rahmatulah. ó kọ sí ní àbá òwe láti àgbà àmọ́dù. ìbéèrè yín. ìbéèrè wa ni pé ẹnikẹ́ni sí ó fẹ́ ìyàwó àmọ́ ìyàwó yẹn kì í ṣe ìsinmi ẹlẹ́sìn ìyàwó bí mi tàbí nẹ̀ tàbí bí mi nígbà tó wà fẹ́ ọkàn mhm. ọkàn yẹn wà kú ǹjẹ́ bó ti fẹ́ lẹ́sìn ǹjẹ́ obìnrin yẹn lẹ́tọ̀ọ́ sí nínú ogún rẹ̀. padà alhamdulillah lábẹ́ òfin ṣẹ̀ríya olùwẹ̀lẹ́dàá wa gbà wípé mùsùlùmí lè fẹ́ nasraniya àbí yahudiya ṣùgbọ́n tí ọkọ bá fi lè kú òfin Allah òun náà ní kó obìnrin yẹn yóò jókòó yóò sopọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá òfin Allah ó sì tún sọ pé ẹni tí kì í bá ṣe mùsùlùmí kò ní jogún mùsùlùmí gẹ́gẹ́ bí mùsùlùmí náà kò tí ní jogún ẹni tí kìí ṣe mùsùlùmí ìjogún ara ẹni ò sí láàrin wọn ṣùgbọ́n yóò ṣòkú lẹ́yìn ikú ọkọ rẹ̀. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ah, àwọn nọ́mbà tí olùjábí náà kí á wo ìpè bíi mélòó kan sí kó tó di pé a máa lọ lórí ètò fún ti òní ẹ ló yín o. aleykum salaam wa rahmatulah kí lẹ gbọ́kọ yín. náà ìbéèrè yín. ìbéèrè mi ni pé eh, after five days tá parí ena mhm. tá parí menstruation mhm. ṣé the next six days tá dúró pé kó fi bẹ́ẹ̀ dáadáa ṣé alẹ̀ ó ti túmọ̀ sí pé a ti jẹ gbèsè ìran ọjọ́ kan ni àbí báwo la ṣe máa ṣe àárín yẹn torí gẹ́gẹ́ bí mo fẹ́ ní a dúró kí menstruation dáadáa lára ká tó wẹ̀. so at times ó máa four days ó máa five days we say five days abáṣẹ́ fi dúró ká fi rí i you àkínní ò ti so dáadáa yìí ṣé ó kan tó ní ẹ dúró dáadáa mm-hmm. títí fi dá dáadáa mm. obìnrin ò ní sọ pé nǹkan oṣù ti dá àfikún náà rí pẹ́jẹ́ ọ̀wá mọ́ rárá mm. ìgbà tẹ́jẹ́ ọ̀bá tó wá mọ́ rárá ìgbà náà lọ wẹ̀ mm. tó máa ń nǹkan oṣù márùn-ún ó túmọ̀ sí pé tó bá ti di jọ́ kẹfà ó ti bẹ̀rẹ̀ sí ní sẹ́sìn rẹ̀ padà hmm. sọ̀rọ̀ pé ó dúró kan ó àmọ́ ojú rọ́ ṣẹlẹ̀ hmm. nǹkan kan nínú méjì lóbìnrin ó fi dá àmọ́ pé nǹkan oṣù ti tán hmm. yóò romi tó funfun gan tó bá jáde lára rẹ̀ àmì wípé nǹkan oṣù ti tán nù wọ́n sì lóun làmì tó lágbára jù torí pé lẹ́yìn omi yẹn ẹ̀jẹ̀ ò lè wá mọ́ àfi tó bá di nǹkan oṣù míì ẹlẹ́kejì òun náà ní kí ààyè tẹ́jẹ̀ ń gbà jáde kó gbẹ hmm. tó bá ti gbẹ fúrúfúrú tí ẹ̀jẹ̀ ò sí ń bẹ̀ mọ́ hmm. lọ́lọ́ mọ́ra yọ bẹ̀rẹ̀ sí ní sẹ́sìn hmm. sàmọ́ pé màá máa wojú nǹkan kan máa wojú nǹkan kan lẹ́yìn tó bá ti rọ́ọ̀kan àmì méjèèjì báwo ló ṣe mọ̀ pé bẹ́ẹ̀ gbẹ wàá kó òwú tútù bọ̀ tó bá ti rí kí ẹ̀jẹ̀ ó yí a nǹkan oṣù ti tán jazakumullahu khairan níbi láti máa ṣẹ́ni róró ní inṣàlá ọjọ́ mẹ́jọ láwọn pàdé ọgbọ́gbà tẹ̀tẹ̀lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá fi san lẹ́sàn lórí láyé àti lọ́jọ́ àgùndẹ̀lẹ̀ kíyàmá ọgbọ́gbà tẹ̀tẹ̀lọ́wọ́ Sheikh Dr. Sharafudin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá apá pàtàkì lọ́wọ́ abu sufyan àti broda abdulwadud àti afanurudin jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ́ mi ọjọ́ mẹ́jọ láàmú àpàdé inshàlá títí gbaná asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. FM 101 101 point 1